so ó yá ẹ máa lóòdù ẹnu mọ́tò lẹ́yìn ọkọ̀ọ̀kan ẹ máa lóòdù ẹnu mọ́tò so ẹ máa lóòdù ẹnu mọ́tò wọ́n máa a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin. ṣé fàyíṣẹ́ náà pè báyìí lè máa ń ṣe rèé àǹtí mo kí ọ kú oríire o ṣé irinṣẹ́ ti pé báyìí ṣé irinṣẹ́ ti pé báyìí gbogbo tó mọ̀ wà nílẹ̀ bíi one point four million money ah, ah, ah. ṣé yóò fa ìbàdàn ó jẹ́ ń fa ìlọ́wọ́ mi gan ó ti ń fa ìlọ́wọ́ mi o eh, wọ́n á tan jẹrẹ́tọ̀ báyìí wọ́n wá tẹ́lẹ̀ bọ̀ náà Ìlọrin yá Ìlọrin ọmọ akínni kínní eh, àwọn ìta ti gbé lánàá ẹgbẹ́ báyìí ètò àṣìṣe lọ́ra ní ẹ̀fílẹ̀ báyìí ẹgbẹ́ wọn lè báyìí ṣé kò yọ sọnù. kúrò àná. ọ̀gá ọláyíwọlá ọ̀gá ọláyíwọlá. ọ̀yá súnmọ́dún ìgbélé wa nǹkan rẹ̀ ọ̀yá gbàgbé. wọ́n ti lọ ra jẹnẹrétọ̀. ó ní wàá o ṣe bí n tó olówó nílò rí ẹ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà. ẹ ṣe o ẹ ṣe àwọn irinṣẹ́ mi tí ọlọ́run gbowó yín láti rà fún mi dúpẹ́ tó bí tẹ̀ mọ́ bí mi ò bá ṣe dúpẹ́ torí inú mi dùn gan in fact gbogbo nǹkan tí tí mo béèrè náà ni mo padà ti ní gbà ọlọ́run a máa ràn mí lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́. mo jẹnẹrétọ̀ rẹ wà ó yẹ fà wá àǹtí bò ni ẹ bá ń sún wájú díẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ́jú ẹ wá mọ́tò tí wájú Ìlọrin yá Ìlọrin ọmọ akínni àwọn ìta ti gbé lánàá ẹ gbé báyìí se ìta ṣẹṣẹ lọ́ra ní ẹ̀fílẹ̀ báyìí ẹgbà wọn lè báyìí ṣé kò yọ sọnù. ọ̀gá ọláyíwọlá ọ̀gá ọláyíwọlá. ọ̀yá súnmọ́dé ìbú lè bá nǹkan rẹ̀ ọ̀yá gbàgbé. wọ́n ti lọ ra jẹnẹrétọ̀. ó ní wàá o ṣe bí n tó olówó nílò rí ẹ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà ó yà gbé dẹ́yẹ́tọ̀ yẹn mọ́lẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o ẹ gbé bọ́lẹ̀ gbé bọ́lẹ̀. Ah, o láìpẹ́ ṣé rúlé kọ́ ló ń sọ tẹ́lẹ̀ o kékeré kan báyìí ah, ìwọ ló ní o. Ah. Cha cha, cha ẹ cha cha, chacha chacha chacha chacha ṣé kò sí kó mẹ́rin ṣé kò lè dún báyìí ni ẹ gbé sẹ́gbẹ̀ ẹ gbé sẹ́gbẹ̀ ẹ gbé sẹ́gbẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o. ó wà dé ó dá wájú bẹ́ẹ̀ ó dá wájú bẹ́ẹ̀ ẹ ẹ sùn mọ́dọ̀ rẹ very good. God bless ó yá kí lélẹ̀ ó yá ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú. thank you thank you thank you thank you ẹ ṣé mo dúpẹ́ god bless you gbogbo ẹni tẹ́ gbàdúrà rán sí àtẹ̀yìn tẹ́ fowó ránṣẹ́ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ mo mọ lóore o mo mọ lóore o. ṣé fàyíṣe náà pè báyìí máa ń ṣe rèé àǹtí mo kí ọ kú oríire o ṣé irinṣẹ́ ti pé báyìí ṣé irinṣẹ́ ti pé báyìí gbogbo tó mọ̀ wà ńlẹ̀ bíi one point four million mọ̀ ni ah, ah, ah. ṣé yóò fa ìbàdàn ó ti ń fa ìlọ́wọ́ mi gan ó ti ń fa ìlọ́wọ́ mi o eh, wọ́n á tan jẹrẹ́tọ̀ báyìí wọ́n wá tẹ̀lé ìbọn náà wọ́n wá tàn bíi wọ́n máa ṣe ẹ wà mú bàtà báyìí ẹ wà ṣe báyìí tó máa gbélé sí ṣé yóò fa ilé ó lè bàjẹ́ a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o n tó ń pè ní filing machine lélẹ̀ filing machine lélẹ̀ ah, so èló ni filing machine how low eighty seven thousand eléyìí náà pè ní three forty something ah. three ọ̀kùnṣẹ́ ìkọ́ni lọ́tà lóra ọ̀tí jáde ẹ wa mọ́tò yẹn wá síwájú pẹ̀lú àwọn nǹkan tó pọ̀ yìí ẹ má gbàgbé pé àná ni wọ́n ra àná ni wọ́n ra wíìchì àì fún wọn àná ni wọ́n rà fún wọn then wọ́n dẹ̀ ra àwọn nǹkan yìí àti fẹ́lẹ́ hàn wá lánàá náà ẹ wò kò nílò ṣùgbọ́n kò nílò kó ẹ̀ṣẹ̀ gbé parí wíìchì àná pálí kò ní ìdìnnà o wàá kàn káyẹn sínú mọ́tò ó so Ìlọrin yá ẹ̀yin tí a fẹ́ máa pè fún iṣẹ́ ẹ fẹ́ máa pè é iṣẹ́ wo gan ló ń ṣe tó fi nílò àdúrò nǹkan yìí. àbúrádì kan ṣe ṣe bàtà àti báàgì ni o bọ́jú máa ṣe bàtà tọkùnrin tóbìnrin. bàtà àti báàgì ló ń ṣe ó ya àwọn tó fẹ́ gbé iṣẹ́ bàtà fún ẹ wọ́n fẹ́ gbé iṣẹ́ báàgì fún ẹ nọ́mbà wo ni wọ́n lè pè ẹ́ sí tó dẹ̀ máa lọ wá wò ó mo ti fáwọn kan ní ẹ bá ń gbé tí àdé jókòó tàǹtì mo ti fún àwọn kan lórí ọ̀fẹ́ lórí afẹ́ láti pe nọ́mbà wọn bẹ̀ẹ̀tì wọ́n tún ba bẹ̀jẹ́ kí mo ní wọ́n ṣe ọlá wọ́n bá bẹ̀ jẹ́ o wọ́n lọ lẹ́yìn tán ti dá fún wọn wọ́n tún wá lọ ń tọrọ owó wọ́n tún wá lọ sọ pé ah, Àgbàlá Gabriel wo ṣáàdúró nǹkan tí wọ́n ṣe fún wọn mo bù wọlé rè mo ní ṣò ní ẹ wo gbogbo tán ní kán bá ara ẹ wò nǹkan o ẹ wá gbé síwájú ẹ ilẹ̀ ti kún o hmm. ẹ gbé jẹ́rẹ́tà sínú pálí ó yá ó yá ẹ ti kí ilẹ̀ ẹ ẹgbẹ́ lè bá sunu pálí bá ń wù tó gbogbo ẹ̀ dáadáa báyìí. tó wà whatsapp ayé àwọn whatsapp mo ń bọ̀ wá pé nọ́mbà ẹ̀ ń sìn bẹ́ẹ̀ wàá ṣèlérí fún mi pé o ní bọ opportunity òní yìí pé mi ní bàjẹ́ o mi ní ṣìlò o kìí ṣe ìtàwọn èèyàn máa pè mí tí màá máa bẹ̀rẹ̀ sí ní máa torí ẹlòmíì á máa ṣẹ̀wá máa tọrọ owó lọ àwọn èèyàn wá ń dà síkúrà hello màmí tí ìjà irinṣẹ́ náà ti rà yìí kí ló tún kù bí irinṣẹ́ ìbọn dà gbogbo tí mò ń sọ. gbọ́dọ̀ gbé sí jẹ́nẹ́tọ̀ dà. jẹ́nẹ́tọ̀ náà wọ́n pààkì padà. àwọn nǹkan yòókù dà nǹkan ló ti kúnlẹ̀ yìí wàá ṣèlérí pé mi ní ba opportunity jẹ́ o orí ọ̀fẹ́ tí mo rí lónìí torí táwọn èèyàn bá ti gba nọ́mbà ẹ sọ pé òun ó ti jẹ lọ ìbí ẹnìkan ló pè lánàá tó lóun gbé kọ́ńtró ní òun ṣé ó ti mẹ́rin ẹ sọ̀rọ̀ ẹ tí màá sọ̀rọ̀ ẹ̀wọ̀n tí sẹ́yìn nọ́mbà yìí sí wọn so yóò pe nọ́mbà yìí sìn ẹ̀yin tẹ́ fẹ́ ṣe rúru báàgì báyìí báàgì skul bàtà skul iṣẹ́ tó ń ṣe nìyẹn ó ti ní irinṣẹ́ báyìí ìbẹ́ ti ní ṣọ́ọ̀bù lọ́n tẹ́lẹ̀ ẹ ti ní ṣọ́ọ̀bù lọ́n glory be to God so èmi gẹ́gẹ́ máa fún wọn ní cash díẹ̀ lọ́wọ́ ara mi máa fún cash níwọ̀nba tí mi lè. Thank you. I love you àwọn táǹkì yìí kò jẹ mímọ́ lọ títí náà ni kò jẹ mímọ́ lọ títí ẹ̀ bẹ́ẹ̀ àwọn aṣètò afọ́lọ́n so adé adé gbọ́ ọlọ́n gbọ́ so pe nọ́mbà rẹ táwọn yẹn lè máa pè é sí pé wọ́n fẹ́ gbé iṣẹ́ bàtà fún ẹ àbí iṣẹ́ bag bàtà bag àti kíni bàtà bag purse souvenir bag school bag Bag. Bag tún pè tún pè tún pè. souvenir bag school bag bàtà sandal shoe palm oríṣiríṣi difference. wàá dẹ̀ ṣe tó máa dáa níbo ni wọ́n lè wá ẹ sí níbo ni wọ́n lè ti lè rí ẹ tó máa ti fẹ́ ṣe. Ah, Ìlọrin ni mo wà. eré abo nílọrin. Gàkànbí. ẹ. Gàkànbí. Gàkànbí. Eh, ọmọ ṣèbí. ọmọ ṣèbí. ah aládùúgbò tán lè wáyé sí ńlọrin àdúgbò ṣọ́ọ̀bù ni gàá kàn bí ẹ́ gàá náà máa ń lò ńlọrin gàá kí ni jẹ́ gàá gàá bí compound adjacent ok gàá àkànbí gàá àkànbí náà tẹ́mi ní báwa lọ́rin mo sọ pé gàá adémọ́lá àkànbí compound ok gàá àkànbí. gàá àkànbí zanẹ area kan ní. popular person tó kọ́ tẹ̀lé síbẹ̀ yẹn o là kàn bí lọ́dún. gáà kàn bí ọmọ. ọmọ ṣe bí hospital. ọmọ ṣe bí hospital. ọmọ ṣe bí hospital. ṣé inú hospital ló ti ń ṣe ni. ṣọ́ọ̀bù mi ò jìnnà síbẹ̀. ó dárúkọ ṣọ́ọ̀bù rẹ dédédédé. goodness shop. lórúkọ ṣọ́ọ̀bù rẹ ó yá nọ́mbà rẹ̀ mẹ́ta ló pè wá mọ̀rọ̀ síbẹ̀ tó fi ṣúgbóná sẹ́nu ọ̀rá pè díẹ̀díẹ̀ nọ́mbà kan péré tó ń lò tó wà ní whatsapp kán lè lè pè é sóyà o. o seven o thirty fifty four forty three zero nine o seven o thirty fifty four forty three zero nine. farabalẹ̀ pé zero seven zero ó yá o ẹ̀yà máa pè mí ìmọ̀ ọ̀gbìn ó yá o. o seven oh seven eh, seven seven seven. zero seven zero. thirty. three zero. fifty four. five four. forty three. four three. zero nine. zero nine again. zero seven seven. oh seven zero. thirty. three zero. fifty four. five four. forty three. four three. zero nine. is zero nine. So God bless you ẹ̀yin olùfẹ́ wa ẹ ṣé o ẹ ṣé o tẹ bá tún fẹ́ fún ní nǹkan ó ti di owó ààrẹ n tó béèrè ọlọ́run ti ṣí fún un. ẹ máa ẹ kí lè lè náà ẹsẹ̀ manṣíìnì jẹnẹrétọ̀ industrial manṣíìnì filing manṣíìnì igbá manṣíìnì àwo manṣíìnì ìkòkò bàbá àṣàṣù manṣíìnì nǹkan rìn sẹ́ẹ̀ ó yá ẹ máa lọ́dọ̀ ẹnu mọ́tò lẹ́yìn ẹ máa lòdù ẹnu mọ́tò so ẹ máa lòdù ẹnu mọ́tò wọ́n máa a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin a máa ẹ̀pẹ̀ dé Ìlọrin. Thank you ìyẹn inú ló máa wà. I can't delete it. Yeah, yeah, yeah. Agree, olùwà ìjókòó ẹ glory be to God ohun tó lọ́rùn ṣe close to one point four one point five gbogbo tó lọ́ra yẹn owó mọ́tò gbogbo ẹ̀ bákan bákan sọ̀rọ̀. ntí ò lérò ló dé bá lójijì àgbé ọlọ́run bá ọlọ́run ní o kì í ṣàwa o kì í ṣàgbàlá Gabriel ọlọ́run ọlọ́run ní ó ṣe é ṣe ni o ní ìdáká tèmi èmi ò fẹ́ gbé lánàá ẹjẹta tí mo rí bet àánú ẹ ṣe mí ṣẹdá ẹjá wo táwọn yẹn máa ṣe àdẹ̀wò ọlọ́run dẹ̀ wá ṣe àánú fún mi àánú yẹn kalẹ̀ o àǹtí ìkọjú mọ́ṣẹ́ tó fẹ́ ṣe o ẹ́ àwọn tó bá dẹ̀ pè ọ́ from anywhere látàgbàlá please treat them right wọn dẹ̀ kì í fẹ́ ọ̀rọ̀ báyìí báyìí wọn dẹ̀ kì í fẹ́ láti bà ẹnìkan jẹ́ fún ẹnìkan tó ń bá fún ẹ lówó dúpẹ́ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ń bá pè láti kí ẹ má tọrọ lọ́wọ́ wọn don't beg ní tó ń bá ṣe fún ìjó tẹ lọ́rùn ẹ rí ànúgbà ẹlẹ́yinjú àánú kan tí ó repo sí bọ́ọ̀sì àtàlọ́ àtàbọ̀ torí ẹ lo epo gan-an dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ bẹ́ẹ̀ ń pèsè àìdúkú oyè òjijì bàbá mi ṣe fún mi ọ̀rẹ́ tí mi fẹ́ lérò lọ́lọ́run ṣe fún mi owó pẹ́ ẹ̀yìn tọ́lọ́run lò lágbára ọlọ́run ẹ onírìn díẹ̀ ti pẹ́ ṣe mí lóore o ẹ̀sùn mi jábọ́ lórúkọ Jésù ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́ máa máa fi rọ́pò fún mi bẹ́ẹ̀ ṣe fẹ̀yìn sẹ́nu mi ẹ ò ní mọ̀ bàmíjẹ́ ò ní sunkún lórí ọmọ ẹ ò ní sunkún lórí iṣẹ́ yìí o iléeṣẹ́ yóò ní jóná o mo dúpẹ́ lọ́wọ́ yìí mo mọ̀ lóore o mo mọ̀ lóore o ìrànlọ́wọ́ ìpọ́n o ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ ohun tí ọgbọ́n orí mi ò lè ṣe lẹ́ṣe fún mi o three three days ah olúwo ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore o inú mi dùn bẹ́ẹ̀ tí múnú mi dùn ah ọ̀rọ̀ amúnú yín dùn o gbogbo tó ti bàjẹ́ nínú ayẹyẹ ọlọ́run àtúbọ̀ tí wọ́n ṣe eléyìí tó ti dà kò ní bàjẹ́ o mo mọ̀ lóore o ẹ ṣé o ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ bàbá wa Àgbàlá Gabriel ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ lóore o inú mi dùn o mo dúpẹ́ o ẹ ṣe gbọ́ tó nọ́mbà ẹ pè báwọn tó bá fẹ́. ó sẹ́kù thirty fifty four forty three zero nine. again. ó seven, o thirty fifty four forty three zero nine. WhatsApp number. God bless you. thank you sir. God bless you. thank you daddy. wàá wọnú mọ́tò náà ẹ bá a palẹ̀ ẹ jẹ́ mọ́ ẹ wọnú mọ́tò. wọ́n mi.

ẹ̀yin wá fẹ́ wù ẹ̀yin wá fẹ́ Gba kọfí. Máa jẹ́ pé sígbà yẹn.

ẹ má jẹ oúnjẹ tí ẹ kú sílẹ̀ ẹ. nítorí bí wàá ní mo ń tó kí ní tó wà ìbàdàn fún ọlá. ẹjọ́ ẹjọ́ ẹ̀yìn ẹjọ́ ẹ filẹ̀ báyìí sẹ́yìn nítorí kí ní ẹ filẹ̀. ẹ kókó lọ yí mi. ló ẹ filẹ̀ kò lọ. Abẹ́rẹ́ sí wẹ́ẹ̀sì.